بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال فإنا قد فتنا قومك من بعدك وأدلهم السامرين فرجع موسى إلى قومه غضبان أسفا قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا أفطال عليكم العهد أم أردتم أن يحل عليكم غضب أن يحل عليكم غضب من ربكم فأخلفتم موعدي الحمد لله رب العالمين نحمده سبحانه وتعالى ونستعينه ونستعديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين لنبا تي أن الله سبحانه وتعالى وباتي تقدر كي لقدوا لوري قصص القرآن إني أويتا أويتا ني ني لوري ìtàn tó jẹ́ wípé ọba adẹ́dà lò ní sábàbí láti jẹ́ ìtọ́sọ́nà fún wa àti láti jẹ́ ìwòye fún àwọn tó bá fẹ́ mọ̀nà lójú ọ̀nà Islam láti mọ̀ nípa àwọn tó lọ báwo ni wọ́n ṣe ṣàṣeyọrí lórí ilẹ̀ láti mọ̀ nípa àwọn tó lọ àwọn tí wọ́n kọ̀ tọba tẹ́dà kí ló padà ṣẹlẹ̀ sí wọn láti mọ̀ nípa àwọn tí ń bọ̀ báwo ni ìsẹ̀mí ayé wọn ṣe rí eléyìí ni pàtàkì tọba adẹ́dàmọ́ nítorí ẹ̀ pàtàn eléyìí tá a máa sọ fún wa ní gbogbo gbà àwọn ọmọ bàbá Israel tí Allah subhanahu wa ta'ala tó ń rán anabi wa Musa sí alayhi salam ẹ má jẹ́ ká gbàgbé o ikọ̀ mẹ́ta ni wọ́n rán anabi Musa sí ọba adẹ́dà rán anabi Musa sí Farao mission rẹ̀ ni wípé kó lọ kó ọmọ bàbá Israel kú olóko ẹrú tí wọ́n mú wọn lò láì lówó ọ̀yà nínú wọ́n fi wọ́n ṣiṣẹ́ láì ní owó ọ̀yà nínú tí wọ́n idẹ́ ìṣẹ́rú ọmọlúàbí ni wọ́n oògùn kọ́ ló fi kó wọn sotiye ẹlẹ́ẹ̀kejì ni pé tó bá kó wọn tán láti dá wọn padà sójú ọ̀nà tọba adẹ́dà láti jọ́sìn fẹ́rù àti ọba adẹ́dà rán ànábì Musa sí hamẹ́nà àwọn mẹ́láwù fẹ̀rẹ̀áwù so ló máa ń sọ pé òun rán Musa alayhisalaam sí fẹ̀rẹ̀áwù náà wáyé wà hamẹ́nà wọ́n jẹ́ ọ̀nà ìdákùn mọ́ àtọ́ ọmọ ogun àwọn méjèèjì dáàmì àwọn kíptáwá tí wọ́n jẹ́ ìran kíptáwá àwọn ìran fẹ̀rẹ̀áwù Allah subhanahu wa ta'ala lórí àyàtà adé ìyẹn lánàá Allah subhanahu wa ta'ala jẹ́ kó yẹ wá wípé ìgbà tọ́ba adẹ́dà kọ́dàrú pé kí àwọn bàmí Israẹla ògórí òkun pupa ẹ ṣe ṣàlàyé fún wa so nígbà yẹn ó ń yára tètè lọ bá ọba adẹ́dà láti lọ fi mímú orí hàn àti láti lọ bá sọ̀rọ̀ torí kó ti pẹ́ tó ti bọ́ bá adẹ́dà sọ̀rọ̀ láti sọ pé ó mọ ìyá àwa náà gbogbo káwa lọ jọ́sìn ẹ̀jẹ̀ káwa náà ò tètè máa yára ìyọnu ọlọ́run ju gbogbo tó lè máa dá wa dúró lọ ìyẹn ni pé anábì musa ò gbà kí nǹkan kan ó dáhùn dúró láti lè bọ́ba adẹ́dà sọ̀rọ̀ bọ́ba adẹ́dà ní kí ló dé tó nǹkan jú bọ̀ ọ̀la ń wùlá ìhàlà àfẹ́rì ó láwọn tí mò ń kó bọ̀ náà àwọn náà ti súnmọ́ etí bèbè ibi tí mo wà Wàjíltù ilé ìkarọ́ bí ní tàrúdọ́. Ọba Adẹ́dà ní ó ní Musa fèsì pé wàjíltù ilé ìkarọ́ bí ní tàrúdọ́. Ọlọ́run ọba mi, olúwa mi, olùpèsè, olùrè, ẹni tó jẹ́ pé òun ló là mí, òun lọ́ba ti ń kún mi lápá lórí gbogbo àdáwọlé. Mò ń kánjú láti wá bẹ́ẹ̀, kì í ṣe nítorí nǹkan kan kí n lè rí ọ̀nà rẹ̀. Abẹ́ kó jọ gbogbo gbèsè wa ṣe níbàámu pẹ̀lú ìyọ̀nà ọba tó dá wa. kọ́ọ̀lá Allah subhanahu wa ta'ala ní. fa inna qad fatanna qawmaka min ba'dik wà á dọ̀láhùn sáàmìrì. Allah fẹ́ sọ tí Musa ọmọ wípé gbàrà tó ti kúrò lọ́dọ̀ ọmọ Bani Israil qad fatanna qawmaka min ba'dik ọba adẹ́dà ti kọ́dàrọ̀ àdánwò gẹ́gẹ́ bá ṣàlàyé fún wa lánàá àdánwò ti kà wọ́n fatanna wọ́n ti ṣẹbọ torí pé alifitna hùnà ó ní wípé wọ́n ti nù wọ́n ti kú lórí ibi tó fi wọ́n sí mímbà àdíkà lẹ́yìn rẹ̀ wà àbọ̀lẹ̀ ọ̀hún fà kódà àánú tó bá wọn ẹni tó jẹ́ sábàbí rẹ̀ arákùnrin tó ń pè ní sáàmìrì alálùkọ́rá ni Muhammad so kọ rẹ̀ fún wa àmóso ọkọ̀ ìran tó ti wá ìran sáàmìrà wọ́n ní ìran sáàmìrà yẹn wọ́n jẹ́ni tó máa ń sin màálù a rí i pé títí di sin láyé báyìí náà ara àwọn ìran kan tó ń ṣe kí ni tí wọ́n ń sin ògédèǹgbè màálù lápèjúwe bí èèyàn bá wọ àdúgbò kan ní India àwọn buzia tó ti yé téèyàn bá ilé pa màálù ń bẹ̀ à tí ẹ ó bá o hmm. wọ́n èyí tí ẹ pa so èmi ti rí lórí social media tó ti yé bá àtẹ̀dé India rí àmọ́ kò síbi tá ẹ fẹ́ mọ tí ń lọ láyé tẹ̀ ní mọ̀ níbi táwọn èèyàn ti dọ̀bálẹ̀ síwájú màálù tí màálù ń kásẹ̀ lé wọn lórí Hmm. torí pé wọ́n sì àwọn kan sì gbà wípé màálù tẹ̀mí àti ẹ̀ ń pa jẹ tá a kó gìbò lẹ́yìn tá a nà bí kẹ́mi rí bọ́ tá a dáwọ́lẹ̀ tá a fòkùn sí làwọn kan sì gbà pé ọlọ́run ni ṣẹ̀rí pé pẹ̀lú ọ̀làjú tó dáyé yìí náà pẹ̀lú bí ọmọnìyàn ṣe ń dàgbàsókè níròrí tó ọpọlọ àwọn èèyàn ṣètọ́nu sí ìdọ̀wọ́ bò láti pé wọn ò kúrò lórí ẹ̀ ajẹ́pẹ́tọ́ bá ní ìran sáàmì irú ìran tí ń sin ògédègbè màálù ni kò gbọ́dọ̀ jẹ́ kí ni kò وَاتَّخَذَ قَوْمُ مُوسَى مِن بَعْدِهِ مِنْ حِلِيِّهِمْ عِجْلًا جَسَدًا لَهُ خُوَارٌ أَلَمْ يَرَوْا أَنَّهُ لَا يُكَلِّمُهُمْ وَلَا يَهْدِيهِمْ سَبِيلًا نسوة العراف إليه تفق بعد سنة جابة الشرعية gbogbo ọ̀pọ̀lọpọ̀ àlàyé tọ́ba Allah subhanahu wa ta'ala kí n ṣàlàyé rẹ̀ fún ànábì wa Muhammad kí àtọ̀lọ́ ọlọ́kùn mọ̀ balẹ̀ sọ́rọ̀ tó tọ́ wa ó ń ṣe ní ijaz ó ń ṣe ní sókí torí pé ó ti sọ ní fọ̀sí wẹ́wẹ́ ní suratul A'raf láàbùsọ pé kíṣọ́ sọ̀làǹbíyà lábùdà àǹtẹ́jìmá àyà ti ṣẹ̀ta àwọn àyà tó jẹ́ pé wọ́n wà láyè ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́bá wá kàn báyìí yóò wá kí ni yóò wá tó di yìí. ó ní wípé nígbà tí kí ni ọ̀nà wo ló gbà báwo ló ṣe kó ànà bá wọn ìyẹn fáàmì rí yìí ò ní wípé wàtàkàdà kọ́ọ̀mù musa mi bá di mi òlì yìí jábìlà jásádà àwọn ìjọ musa alayhi salam bani Israila ni tó bá ti ní kọ́ọ̀mù musa ìjọ tani bani Israila ni. àwọn àmì wọn kó mini òlì yìí ní súra yàtọ̀ padà ká ní súra tó wa ó min àwùzẹ́rẹ̀ lẹ́kọ̀ọ́ ó padà yànnà náà rẹ̀ ní súwọ́tò tó ata padà ká òlí yìí kí pè ní òlí yìí òní goal wọ́n nígbà tán fẹ́ kú òní mọ́sáàrì nígbà tí wọ́n kó wọ́n máa ń sọdún tábàdàn ń sọdún wọ́n máa ń lọ ya góòlù lọ́wọ́ ara wọn pàtàkì kí lọ́wọ́ bàdàn sọ̀rọ̀ yìí wọ́n ti wá ya góòlù yẹn àmọ́ kí ló fà á tí ò jẹ́ kí wọ́n dá padà àwọn olùmọ̀ sọ pé àsìkò tí wọ́n láwọn ò dá padà àsìkò ìkú òní mọ́sáàrì ti tó tábà ilé dá padà nígbà yẹn àwọn ọmọ kíptáwó fura pé wọ́n fẹ́ kú nílùú wọn ò wá rí góòlù yẹn dá padà wọn wá wò kí làwọn ó ṣe góòlù yẹn wá wà pẹ̀lú wọn ó sì pọ̀ àwọn kan ní rárá nígbà tí òkun tó gbé pupa tó gbé fáráò àtàwọn àwọn ẹmẹ̀wà rẹ̀ á rí i pé ntàlùkùrán sọ pé fàkàràjà fíìzì ìnàjì fáráò jáde tẹ̀sọ́tọ̀sọ́ zina yẹn yẹn ni pé ó kó góòlù ó kó ẹrù àtàwọn ọba gbogbo ẹ̀ wọ́n nígbà tí wọ́n tẹ̀rì omi àwọn góòlù tómi kó nígbà tí wọ́n mú mi yóò tán hmm. so òun létí bèbè omi ni wọ́n ti kó ṣé ó ti yé hmm. àmọ́ yẹn ọ̀rọ̀ tó rìn lẹ́jù táfà wa ní kẹsìrì tó sọnù kẹsìrì tí wọn àbọ̀ṣẹ́ lọ ọ̀rọ̀ àmìta wa sá òun ló dà pé ó fẹ́ tẹ̀sùn wọn jù pé wọ́n gbà ni ìyẹn ni pé gbìyà tí wọ́n gbà wọ́n wá lọ kó síbì kan pé tọ̀bú ò láti ṣe tí kì í ṣe tiwa kẹ́yìfà nùrọ̀ bìlà àmẹ́nẹ́ta ìlà àlìyà bó o fẹ́ dàmọ́ náà ìpadà fún àtúní hmm. ni sámìrì yìí ní ẹ kó wa nígbà wa kó wa òun ló wá sí kí ni òun ló wá fi mọ ìjìlá jásàdá làwọ òwà ó wá fi mọ ògédègbè màálù làwọ òwà kérépe ní òwàrù òun ní ohun màálù wọn ní bó ṣe mọ nígbà tó mọ ó lu ẹnu rẹ̀ ó lu ìdí rẹ̀ ṣé ti yé atẹ́gùn sahara kérépe ní sahara òun ní desert atẹ́gùn yẹn tó bá ń lọ wá gbé síbi ọ̀kánkán ibi ọwọ́ atẹ́gùn atẹ́gùn máa ń ní kí ló ń jẹ́ ó máa ń ní directions winds blow ó máa ń ní directions ẹ rí i pé tó bá bọ́ sí ventilations window yàrá èèyàn bá lọ bọ́ sọ́wọ́ ọwọ́ atẹ́gùn ẹ ní ìdíkẹ́ ló kíni kẹlò fanu so tá ibẹ̀ ló gbé sí so tátẹ́gùn bá ti gba ìdí rẹ̀ wọlé so àtiwájú wọ́n ti kíni wọ́n ń gbọ́ òun ètè tó dábò wọn nìyẹn. àlẹ́ yàrá o. أنه ألم يروا أنه لا يكلمهم ولا يأديهم سبيلا سوى مني أنه لا يكلمهم أنت تمسي تسامي ريوم فيه لا يكلمهم كل بان وصرا wàlá yà bí wa. wàlá yà bí ìmùsẹ̀bí ìyẹn bá wọn sábà padà sínú súrátù ìtàkàdù wákàyàn ọ̀rọ̀lẹ́mì wọ́n mú ògédégbè màlúù yẹn torí pé wọ́n ṣe kí ni wọ́n sábùsí sọba tó dá wọn. فرجع موسى إلى قومه غضبان أسفا قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا أفطال عليكم العهد أم أردتم أن يحل عليكم غضب من ربكم فأخلفتم موعدي فرجع موسى إلى قومه gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí pátápátá ọba adẹ́dà ní ń ṣàlàyé fún tani o musa alayisala pé n tí wọ́n ṣe lẹ́yìn rẹ̀ ni fàrọ́jà bọ́ba adẹ́dà ti sọ fún ó padà ìyẹn ni pé ara rẹ̀ ò balẹ̀ mọ́ ó padà láti òkè túrìsì náà ìlà kọ́ọ̀mù yìí gàdọ̀báyàna asifas lẹ́yìn tí ń bínú pẹ̀lú ìbànújẹ́ méjì ló dà papọ̀ hmm. ìbínú wo ni bí ó ń bínú torí pé tí ó bá ti ẹ̀yẹ̀ èèyàn hmm. wọ́n ní tó ni ló yẹni okùn òye hmm. ọrùn adìẹ agbóhùnṣẹ́ máa pè é okùn ọrùn bẹ́ẹ̀ bá tiẹ̀ yẹ kó jẹ́ pẹ̀yìn tọba adẹ́dà kẹyìn tó là yín lọ́wọ́ ó mú ikọjọ́ pupa mi ò pé màálù mi ò pé ẹnì kankan mi ẹ mọ̀ pọ́ bá dẹ́dà náà ni mò ń pè òun ló sì yẹ kẹ́ máa sìn ìyẹn ìbínú ìyẹn ni pé ó ń bínú torí tọ́lọ̀ ìyẹn túmọ̀ ní pé àwọn olùmọ̀ ó da kí wọ́n máa bínú torí tọba dẹ́dà tán bá para ni wọ́n wọ́n lá nẹ́bí sọ̀rọ̀ sọ́lá ànábì ò bínú torí ara ẹ̀ rí tó ti yé lámìyẹn tẹ́kìnà rọ̀ṣúlù lẹ́nẹ́sì ànábì ò sì kí ni kò bínú torí ara ẹ̀ àyàfi táwọn èèyàn bá ń fa ọgbà ọlọ́ọ̀bà àdẹ́dàyà ní máa bínú. so báwọn ànábì ọlọ́run ṣe rí nìyẹn bí gbogbo ẹni olùpèpè àwọn olùmẹ̀sìn báwọn náà ṣe sí kíni gàdọ̀ báyà náà hasùfà ó jẹ́ni tó bínú hasùfà lẹ́ni tí ń banú jẹ́ pé a ah, kò yẹ kó jẹ́yìn قال ya ṣé kìí ṣe pé ọlọ́run ọba yín ó ti wípé òun mú i borí kíni o òun mú i borí ọ̀tá yín ó dẹ̀ ṣe ó tún wá ṣàdéhùn wípé òun mú i dé orílẹ̀ lérí pẹ̀lú eléyìí kí lẹ fẹ́. أفطال عليكم الأهد أم أردتم أن يحل عليكم غضب من ربكم أفطال عليكم الأهد ṣé àdéhùn t'Ọlọ́run ṣe fún yín sọ ti pẹ́ ni hmm. gẹ́gẹ́ bí àdámọ̀ ọmọnìyàn tá a máa kájú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí yóò ní mo bẹ̀lọ́n bẹ̀lọ́n bẹ̀lọ́n kò tí ì gbà yóò wá kúrò lórí ìbẹ̀lọ́n yóò máa wó oògùn kiri yóò wá máa ṣe nǹkan mi yóò wá máa pe nǹkan mi pọ̀ lọ́lọ́run pé kò síbi tá a ti dé mm. bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n lẹ́bí kódà làwọn lórí òkè kódà làwọn lọ ọ̀sálẹ̀ kódà mm. làwọn lọ dòdò àwọn èèyàn máa lára kí ló dé ní gbà bẹ́lọ́n àwọn afáàfún aláṣẹ náà gbogbo nǹkan náà láṣẹ wọ́n àwọn èèyàn tún lè máa sọ pé gbogbo nǹkan làwọn ṣe mm. àwọn arìngàn o ẹlòmíràn kò síbi téèyàn máa wọ̀ tóun ò wọ̀ ṣe mọ̀ pé ọ̀rọ̀ tí ń sọ yẹn ọ̀rọ̀ kúfúrú ni ó ti ṣẹbọ pẹ̀lú ọba dẹ́dà nìyẹn. أم أردتم أن يحل عليكم غضب من ربكم أم أم أردتم سنتين فني أن يحل عليكم غضب من سنتين قلون وبينو سيني ìyẹn ni pé kò sí tó máa ń fa ìbínú oníkíni níbi ìmọ̀ kájú kéèyàn ó má lè ṣe sùúrù ó dáa púpọ̀ gbogbo gbàkigbà tá a bá ń bẹ ọlọ́run tá a ń bẹ lórí mẹ́rin àjọ ọba adẹ́dà gbogbo tá a ń fẹ́ kọ́ ọba adẹ́dà máa ń ṣe fún wa ẹ̀kejì ni pé gbogbo ẹni fẹ́ tẹ̀lé tọ́lọ́run yóò dúró tì í yóò mọ̀ pé yóò dẹ̀ farabalẹ̀ pé ọmọ mọ̀ yìí pé ojú ọ̀nà tó ń wá yìí ojú ọ̀nà tó dáa ni àmọ́ sọ fáwọn èèyàn gbogbo ẹni bá fẹ́ gba Islam kó má gba Islam nítorí pé tó bá ti gba Islam ọ̀dọ̀ lówó kò sẹ́tàn nínú rẹ̀ tó bá ti wá gba Islam ìfẹ̀mí ayé rẹ̀ wá ṣe kí ni yóò wá máa dán ara gba Islam torí pé o fẹ́ sin ọba adẹ́dà ẹ̀ o wá ní kan wàhálà o ní kò sí eléyìí nínú Islam. gbogbo ẹ̀ wà lọ́wọ́ tani lọwọ Allah subhanahu wa ta'ala hunaka farqun bayna mashaqqa wa fitnati dunya wal ibada ọtọ ni tọ́ra wà nẹ́bí ọlọ́run ojú wọn gan rí nínú torí pé nínú ètò ayé ni pé gbogbo ẹni bá lè sẹ̀mí ayé ojú rẹ̀ ó sì kí ni ojú rẹ̀ ó rí so ìjọsìn kọ́ ló máa ń sọ pé kójú èèyàn má rí so ti ẹni tí ò sin lọ́run ojú ẹ̀ náà rí kí ni ojú ẹ̀ náà rí so òwà a jẹ́ pé ìyẹn gbọdọ sọra. kó má wo ìtara ó wá rẹ̀yàn kan gbogbo kan náà láà máa lò fún ìbínú ọba adẹ́dàá ó ṣe kíni ìyẹn ó pàdé ẹ̀. alamiya hidukum rabbukum wa'dan afanan afatola aleikum al'ad am aradtum an yahilla aleikum ghadabu min rabbikum fa akhlaftum mawidi sóun ló jẹ́ kí ẹ yapa àdéhùn tí mo ṣe fún yín pé ẹ dúró mò bọ̀ ولما سقط في أيديهم ورأوا أنهم قد ضلوا قالوا قالوا لئن لم يرحمنا ربنا ويغفر لنا لنكونن من الخاسرين ولما سقط في أيديهم nígbà tọ́wọ́ wọn bọ́ sókètò fi àgbàmì tí wọ́n kó lọ́wọ́ tí wọ́n jókòó tì ó bọ́ lọ́wọ́ wàrà o anáhùn ọ̀dọ̀ọ̀lù ìgbà yẹn lójú àwọn kankan nínú wọn wípé àwọn ti ṣìnà. Qalu la illam yarhamna rabbuna. Wọ́n wá ké gbàjarè lọ́ba tó dá wọn, ọba tí máa forí jẹ̀dá. Lọ́ba aláàbí sọ fún wa lánàá níbi àyàtà kan sọ́tọ̀ pé wà inni lagafarun liman taaba. Ó ti mọ̀ kí wọ́n ṣẹ̀ òun òun tó sì da gbogbo ẹni bá mọ̀ pé òun lọ òun ní ọba adẹ́dà tí máa foríjì ni kò sígbà tó lè padà dọ́rọ̀ tọ́rọ̀ ní foríjì kọlụ la ilam ya rabbuna ọlọ́run lè kẹ́ wa. Wàyàkfin lana. lè wa. Lanakunanna tí ó ṣẹlẹ̀ kọjá wípé àwọn pàdánù gbogbo iṣẹ́ táwọn ṣe. Ibẹ̀ láti mọ̀ ìṣẹbọ pẹ̀lú ọba dada ó máa ń dígí ni ó mọ àìdá mm. èyí iṣẹ́ téèyàn ṣe ṣáájú àbẹ́yìí tí ń ṣe lọ́wọ́ yóò bá méjèèjì jẹ́ ni téèyàn bá ilé pín nǹkan mi pẹ̀lú ọlọ́run béèyàn ṣe ń gbààwẹ̀ yìí nìsín ó ti yé ó wá gbààwẹ̀ tán lásàlẹ̀ sẹ́nu kó ti gbààwẹ̀ tán lásàlẹ̀ ó wá ní à àwọn kan wá ní ọ̀rọ̀ ibú ṣe rí náà nìsín tẹ́ bá lè sáré lẹ́bù yìí owó dì lọ́la ṣó ti yé tó bá ilé ṣe bẹ́ẹ̀ mm-hmm. àbí wọ́n wá sọ fún gẹ́gẹ́ báwọn yẹn ṣe máa ń ṣe pé kò mí ìbí yẹn lálẹ́ ni ṣe rí àwẹ̀ títí ń bá bọ̀ látògúnjọ́ lé márùn-ún àwọn ẹ̀ ṣe kí ni ó ti bàjẹ́ èyí tó wá gbà lónìí gan ó ti bàjẹ́ torí ọba adẹ́dà sọ fún ànábì pé wà lọ́kọ́dé àwùyẹ ìlẹ́kà wà ilẹ̀ lẹ́bí iná mi ń kọ̀bìlíkà làyín àṣọrọ́kítà làyà bàtọ́nù àmẹ́lì ọba adẹ́dà ni mo ti ránṣẹ́ sí ẹ àtàwọn tó ṣáájú rẹ wípé làyín àṣọrọ́kítà tó o bá lè mú nǹkan mi pẹ̀lú mi làyà àbáfà nà àmàlùkì wàá pàdánù iṣẹ́ rẹ̀ yóò bàjẹ́ wàlà tàbí nánà mi nà khasirin gẹ́gẹ́ báwọn náà ṣe sọ pé ah àwọn ó ṣòfò gbogbo iṣẹ́ táwọn ṣe àbẹ̀ aláàkójọ mọ̀jà pàdánù iṣẹ́ ajẹ́ wípé tá a bá fẹ́ pàdé ọba adẹ́dà lẹ́nu ìyọnu ká má jẹ́ kí ẹbọ ìmú ìmọ̀ yìí ìsìn míì nídẹ̀yìn ọba adẹ́dà ká má jẹ́ ó sì kí ni kò mọ̀ sí nínú iṣẹ́ ولما رجع موسى إلى قومه غضبان أسفا قال بئس ما خلفتموني من بعدي أعجلتم أمر ربكم وألقى الألواح وأخذ برأس أخيه يجره إليه قال ابن أم إن القوم استضعفوني وكادوا يقتلونني فلا تشمت بي الأعداء ولا تجعلني ولا تجعلني مع القوم الظالمين a rí pé Allah subhanahu wa ta'ala nígbà tó ń sọ̀rọ̀ yìí fún wa ní súwàtò A'raf a rí pọ́nà yẹn ọ̀nà yẹn jì gan bẹ́ẹ̀ ǹjẹ́ àwọn náà láwùjáre àbí wọn láwùjáre ṣé n tó fà á tó jẹ́ káwọn fi mú ló jẹ́ kó fara pé kọ́ọ́lù wọn. máa àlàfínà mọ ìdàkàbí màlìkínà. ìrẹ́ Musa máa àlàfínà mọ ìdàkàbí màlìkínà kì í ṣe pẹ̀lú agbára wa láfi yapa àṣẹ rẹ o àwa náà ò fẹ́ sapá fẹ́ kú o abẹ́ kó dákun ó jọ gbogbo ìgbà tábà máa kójọ pẹ̀lú àwọn ẹ̀kọ́ kó wájọ pẹ̀lú àwọn ẹni rẹ̀ ìgbà míì yẹn máa ń wà under pressure téèyàn ó kàn pẹ̀lú àwọn tó jẹ́ pé ẹni ibu ni wọ́n hmm so ìyẹn ni wọ́n sọ pé kò wá wa náà ká kú o olórí ibú kan táwọn kójọ papọ̀ pẹ̀lú ẹ̀hún ni ipa àwọn ò wá ká àwọn ni wọ́n ṣẹ̀ gba ìsìláàmù ni ìsìláàmù tí ìjòkó kò tí yé wọn. walakinna humilna awzara min zinatil qawm. ẹ̀rí kò ṣe déédéé ọ̀rọ̀ ta kà àárọ̀ fìdí pé humilna min zinatil qawm àwọn nǹkan ọ̀ṣọ́ tá a gbà láwo pé kí la ṣe fẹ́ ṣe faqadhafnaha àwa lọ dà síbì kan torí pé gbàtàn rí bẹ́ẹ̀ wọ́n ní haruna alayhi salam tó jọ ọmọ ìyá anabi musa ni pé àmọ́ náà yìí ẹ kó jọ síbi kan títí tá anabi musa ó fi dé káwo kí ni ó sọ lórí ẹ alayhi salam so ìyẹn ni pé fàkọ̀záfù náà kọ̀záfù náà àwa àdàbì kan ni o. fàkàdánìkọ alùkọ́sàmì. ibẹ̀ ni alùkọ́sàmì rí ibẹ̀ ń sàmì rí ìtì lọ kó alùkọ̀ ló bá lọ kó òun ló kó bá ló jẹ́ sábàbí aburú táwọn wà lórí ẹ̀ yìí òun ló kọ́ wa ibẹ̀ ló ti fi mọ ògédègbè màálù. fa akhrajnahum ijlan jasadan lahu khuwar. kíkó tó lọ kó níbẹ̀ òun ló wá tàn wọ́n pé ẹ̀ nídìí láti ṣe báwọn ọ̀nà míì wà tọ́lọ́ ò bá fẹ́ kẹ́kọ̀ọ́ kò ní jó kẹ́kọ̀ọ́ débi ó ní nǹkan tó fẹ́ gbà ní فقالوا هذا إلهكم وإله موسى فنسي فقالوا أو kan wá gbà sí lẹ́nu فقالوا sọ pé fàkọ́lù kò jọ sọ pé fàkọ́là torí ká gbàgbé they were more than sixty something thousand àwọn seventy thousand ni wọ́n fàkọ́lù àwọn kan ní rárá ọ̀rọ̀ tí ń sọ yìí ọ̀rọ̀ wà ń bẹ̀ sáàmì rí ìdẹ̀ ni àwọn olùmọ̀mọ́ lọ́rọ̀ kan lórí ẹ̀ tó yẹ ká dúró dáadáa so kí ni àwọn ọ̀rọ̀ táwọn olùmọ̀mọ́ nípa sáàmì rí yìí wọ́n ní sáàmì rí yìí màmá rẹ̀ bí ní kékeré ìtàyí láàájid sí asanadu sahih èmi fún alára mi àti tí mo gbọ́ àtàtà àkà lọ́dọ̀ àwọn olùmọ̀ àti ìrí nǹkan tó fìdí rẹ̀ múlẹ̀ àmọ́ bá ṣe máa ń gbọ́ nìyẹn torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn náà làwọn ìsirẹ̀lì yá ti máa ṣe kí ni ló máa wà lórí ẹ̀ wípé ìgbà tí ìyá rẹ̀ bí wọ́n bí ní kékeré ìyá rẹ̀ ẹ̀jẹ̀ omi ò tí ì dá lára ìyá rẹ̀ nínú pápá tó bí sí tí ìyá rẹ̀ fi ṣe ọṣẹ wọ́n ní jìbìlì ló wá tọ́ so látara bẹ́ẹ̀ jìbìlì wọn lọ ń bọ̀ sẹ́mi kó ti takọ̀ ọ̀rọ̀ tí àsọlẹ̀ kan so sànẹ́bí ọlọ́run ni bí jìbìlì rẹ̀ kí ni tí ó fi tọ̀ tọ́ bá ní màláíkà kan tọ́ is good and fine <laughs> àmọ́ ká ní kí ni jìbìlì tọ́ wọ́n wá sọ pé jìbìlì tọ́ látara títọ́ jí jìbìlì tọ́ yẹn wọ́n níbẹ̀ ló ti nímọ̀ nípa ibi tí ẹsẹ̀ ẹṣin jìbìlì bá ti fẹsẹ̀ tẹ̀ ibẹ̀ mọ́ mí ó wá bu yẹ̀pẹ̀ rẹ̀ yẹ̀pẹ̀ yẹn ló bù sínú ògidìgbè màlúù yẹn ibi tó ti tà wọ́n nù. فقالوا هذا إلهكم وإله موسى فنسي. فقالوا làwọn tó gbà á pé a jẹ́bẹ́ rí pé mi ó lágbọ́dọ̀ sọ́ra téèyàn bá ń lo àwọn tí wọ́n máa ń lo àwọn àbámọ́dá tó wá ní à ẹ̀rí kìíní ṣe ń mì ẹ̀rí bí ṣe ń gbin gbígbin yẹn wá túmọ̀ sí kíni. gbígbìn ya tó túmọ̀ yìí pé ọ̀nà táwọn èèyàn máa ń gbà tán àwọn èèyàn jẹ ọ̀nà tó pọ̀ púpọ̀ ni ọba aláàbẹ̀ kójọ má ká sọnù. so ìyẹn ni pé àwọn nǹkan convince pẹ̀lú wọn ló jẹ́ kí wọ́n sọ pé hádà ìlà ògùn eléyìí tí mo mọ fún yìí òun yín wá ìlà òmùsà òun sì àwọn olùmọ́ni mọ́ni gbàgbé nọ́ọ̀sìyà ọ gbàgbé wípé ọba adẹ́dà máa ń sọ̀rọ̀ ọba adẹ́dà máa ń rí àwọn kan nira fanẹ́sìyà ọ sọ pé Musa gbàgbé ọlọrun rẹ kalẹ ni so <laughs> subhanallah níjọ́ tí Musa tí wọ́n ń darí wọn tó gbọ́ lọ́hùn kan lọ́wọ́ so lábẹ́rẹ́ pé ìtumọ̀ ẹlẹ́kejì ìwọ̀n lè lọ fanẹ́sìyà ọ gbàgbé wípé ọba tí Musa alayhi salam sìn ọba tí ń sọ̀rọ̀ rẹ̀ fún wọn nípa rẹ̀ kì í sọ lọ́hùn tó sọ yẹn Eh. أفلا يرون ألا يرجع إليهم قولا ولا يملك لهم ضرا ولا نفعا أفلا يرون سوى أوريني يعني pé ojú ń dùn wá àbẹ́tí wọn di Allah yarji'u ilayhim qawlan tọ́ba bá sọ̀rọ̀ ṣé máa dáhùn ṣé máa dáhùn tó lè fèsì Wàlá yamliku lahum darran wàlá naf'a. Àbí ó ní kápá kan láti sọ wípé tí ìnira ó kàn wá, pé òun ó múnira kàn wá. Tẹ́ bá ní táwọn èèyàn máa ń torí ẹ̀sìn nǹkan míì dẹ́yìn ọlọ́run, òun náà ni pé ẹ má sì máa ìnira ó kàn yín o, ògùn ó ṣe kinní kan o, kinní kan ó ṣe kinní kan. Ṣé ó ní kápá ohun tí ò lè kúrò láàyè rẹ̀? Ibi agbésíjó ìnira tó lè kọ́dàrú kó kẹ́yìn ó ní wàhálà nẹ́fà kódà kò láǹfààní kan tó lè ṣe fún torí pé kò gbọ́rọ̀ a jẹ́ pé gbogbo ẹni tí ò bá ti sí ròyìn ẹ bẹ́ẹ̀ lára kò lè jọlọ́n. ولقد قال لهم هارون من قبل يا قوم إنما فتنتم به وإن ربكم الرحمن فاتبعوني وأطيعوا أمري ولقد قال لهم هارون ẹ wá wo Allah subhanahu wa ta'ala ń bò jẹ́ pé Harun náà lànàbì Musa sọ pé kórè lóde òun ọba aláwa wípé gbogbo ìgbàkigbà tá bá rí bàjẹ́ tàbí tá bá rẹ́bọ tá bá rí ìmú nǹkan mi pẹ̀lú ọba dẹ́dà àwọn olùpèpè àwọn olùmọ̀ àwọn àfọ́ òdodo wọn bọ́rọ̀ sékìní wọn bọ́rọ̀ dákẹ́ kọ́lá lọ́mú Harun Harun náà sọ fún wọn pé ẹ wá o ẹ wá o mm, ó ti sọ fún wọn ṣáájú ìgbà tí sáàmì ríyù ti bẹ̀rẹ̀ wàhálà yẹn ló ti sọ fún wọn. ya qaumi innama mm. futintum bi. ẹ̀yin ìjọ mi innama futintum bi àdánwò ni o ọlọ́run fẹ́ gbogbo àgbọ̀ yín wò ni o hmm. ẹ bọ́ lẹ́fẹ́ ṣe yìí o ẹbọ ló fẹ́ kó yín ṣe. wà iná rabbakumur rahman. dájúdájú tó bá jẹ́ wípé ẹ̀ ń wá ọlọ́run rabbukumur rahman ọba tó dá yín ọba tó yẹ kẹ́sìn náà lọ́ba tí ń tọ́jú gbogbo ayé. fattabi'uni. fattabi'uni èmi ni ẹ tẹ̀lé ẹ má tẹ̀lé ti sáàmì rí yìí o aládánwò ni o. wà á pín àwọn amri. ìyẹn ní kó fattabi'uni fi ibadati ọ̀nà tí mò ń gbà sí náà àti Musa ni ẹ tẹ̀lé wà àti ìrò amúrì àṣẹ tí ń bá ti pa fún yín ní kẹ́sì kí ni ní kẹ́gbà. قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى àwọn olùmọ̀ abẹ́ kó jọ kó má ṣàfàánú ẹ̀ bá wa lò kó lékún ìkẹ́ rẹ̀ fún wa kó dákun gbogbo ẹni tí ó kórè ibú ti ẹ̀ bá wa má jẹ́ àpàdé rẹ̀ o àpàdé méjìlá fi bẹ́ẹ̀ torí pé wọ́n ti kó wọ́n pọ̀ lórí ẹ̀ wọ́n pọ̀ lórí haruna alayhi salam ẹlẹ́ẹ̀kejì àwọn olùmọ́ni mahabata musa iberu musa tán ní lọ́kàn kò tó ìbẹ̀rù haruna ló jẹ́ kí wọ́n lè máa fún lésì pé kọ́ọ̀lù wọn ni lánàbúrà àlẹ́ ìhákìfì àlẹ́ fi ń tà ń sìn yìí lẹ́lẹ̀ subhanallah lánàbúrà à à ìyẹn pé ka ani fi bá a ṣe ń sin màálù yìí àní fi lẹ́lẹ̀. àtàyà òjì ilé ilé musa. tábà tiẹ̀ wá kúrò ní musa ò dé wá bá wa. Mm-hmm. subhanallah ẹ wo kan. ìyẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá wípé olùmọ̀ tí ń pe àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́hún bá kúrò lórí ilẹ̀ tán àwọn èèyàn máa ń yapa ni. so àwọn fi bẹ ọba Allah ta'ala ó kó tó ilẹ̀ látẹ̀jẹ̀ alikọ́bùrí wọ́sàn yóò ẹ̀bà dákun mọ́ ti sàárè mi níbi táwọn yóò tù ọmọ ìjọsìn. toró ti mọ̀ yìí pé tó ń bá lọ tán tẹ́ bá lọ mọ́kà ẹ mọ ráwọn èèyàn báyìí wọ́n sì fẹ́ lè máa fi bíléèdì gé aṣọ kábà. àwọn èèyàn tábà fún wọn nígbà láàyè wọn ó bu yẹ̀pẹ̀ sàárè ànábì. wọ́n tábà tẹ́ kí mo pè é torí pé ó ti máwọn èèyàn lára ìṣesí àìmọ̀kan ìṣesí ẹbọ tó ń gbé bọ̀ láti orílẹ̀-èdè wọn yẹn ó sì wà lára wọn torí pé wọ́n máa ń lọ di sàárè tẹ́lẹ̀ sẹ́ni wà nù sàárè tó ti kẹkun tóun ni ó ṣe wá láǹfààní ni àbóun ni ó gbọ́n tá à ń ṣe àmọ́ wọ́n máa bẹ̀rù ẹni wà nù sàárè ju ẹni tí ń bẹ láyé lọ ẹni tó jẹ́ pé òun làlàyé wọ́n wà láyé kọ̀yù òun lọ bá láyé tí kàkà gbogbo kan bẹ lọ́wọ́ ẹ̀ alẹ́ni ọba tí ó bùkátà ìrànlọ́wọ́ ìdá kan gbogbo ìdá tó dá Eh. àwọn yóò ti fìyẹn lẹ̀lẹ̀ wọ́n ní ká wá kírun wàsọ́lù fil maqami Ibrahim ẹ kírun lẹ́yìn kí ni maqami Ibrahim wàsọ́lù fil masajid ẹ kírun wàtọ́fù awla al-bayt ẹ tàwáfù lé ọlọ́run àwọn èèyàn ní fi máa bẹ́ẹ̀ wọ́n tún máa wọ́ ọ̀nà táwọn yẹn bá nígbà láàyè láti bu òkúta ara kàábà wọ́n ṣe kí ni wọ́n yẹ. ọ̀nà

àwọn èèyàn gbọ́dọ̀ dákẹ́ dídákẹ́ àwọn olùmọ̀ ló fà á táwọn èèyàn fi ń bẹ lórí ìsìn mi pẹ̀lú ọlọ́run láwọn èèyàn fi lọ ń kó sọ sí ojú sídìí odò láwọn èèyàn fi mú ọdún ọ̀sà lásìkò yìí tí ó dẹ̀ yẹ ká ṣe bẹ́ẹ̀ gbogbo tí ọba adẹ́dà ti là wá lórí ẹ̀ àwọn èèyàn tó ti ń padà sórí ẹ̀ o ẹbọ tó didi tó fọ́nká fọ́rọ́ kan fọ́nká gbòòrò ń gbòò jẹ́ wípé àwọn tá pera wọn láàfáà náà là bá ń di ẹ̀ tó tiẹ̀ ńgbà téèyàn bá sọ wípé ọlọ́run kan náà ní kíni ní gbogbo àwọn ń sìn gbogbo akọ ọlọ́run kan náà làwọn ń sìn ọ̀nà tọ̀ọ̀tọ̀ làwọn ń sìn kíni sẹ́yìn yẹn tọ́ ẹ wo ọ̀rọ̀ burúkú nígboro ẹnu wa. Ànábì Musa alayhi salam ó ní má mẹ́ná àkà kí ló kọ̀ fún rẹ̀ Haruna ìdúrà ẹ̀yìntà ọ̀hún nígbà orí pé wọ́n ti ń sìn náà lọ wọ́n ti ń ṣẹbọ pẹ̀lú ọba nídà. Allah tẹ̀tẹ̀dẹ̀ àní afa àfa ìta àmúrí. Allah tẹ̀tẹ̀dẹ̀ tí ò lè jẹ́ ò tẹ̀lé mi àlìtìbà ṣẹ́tìrì àlìtìbà musa gbèrò àlìtìbà wáyé tó tẹ̀lé tèmi allah tẹ̀tẹ̀ díà ni wáyé tó tẹ̀lé mi yẹn ni pé kó o mọ̀ bọ̀ wá bá mi. àfà àfàyíta amúri. àfà àfàyíta amúri ṣé o fẹ́ yapa ọ̀rọ̀ mi tí mo sọ fún ẹ pé wàhùlù fún ní fi ikọ̀ omi wà á ṣùlẹ̀ wà látẹ̀ tẹ́bí ṣèbí ilẹ̀ mọ̀sírí ṣèbí mo sọ fún ẹ kí n tó lọ wípé wá ṣe dáadáa mẹ́tẹ̀lé ọ̀nà olùbàjẹ́ ò tí mo ṣàlàyé fún ẹ àfàṣọ mm. ṣé ọ̀rọ̀ tí mo sọ fún ẹ ìwọ náà sóyẹ kó lè yapa rẹ ni mm. ànábì musa táyì ti sọ̀rọ̀ yìí mm. ìbínú ti gbà lára ẹ̀ ìbínú ṣe kí ni ah, ó ti lòdù bínú bọ̀ torí pé ńgbà tó wá rú gidigbe màálù yẹn gangan náà máa fi ní eh, alhabaru lẹ́yìn sàkàlìmọ̀ àyànà gán fún yẹn làbárí kò dàbí ìgbà tó rí nígbà ìbínú ti ń bábọ̀ látọ̀dọ̀ ọba tó sọ fún gan nígbà tó wá rí gan ìbínú yẹn tó wá lé sí gan kí ni ó ṣe ju wípé. Qala abna umma la ta'khudh bi lihyati wala bi ra'si. إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي قال يا ابن أمة النبي موسى عليه السلام كله شيء وأخذ برأس أخيه نسوة الأعراف akadàbí ráàsì àti ó gbá irun orí ọmọ ìyá rẹ̀ mú ilé ó gbá mú ó gbá mú ó wà ń fàlàyé ṣẹ̀tẹ́ bínú ẹ̀ lágbára kéèyàn ó farun orí èèyàn ó farun orí Haruna wípé ṣe yìí aburú tọba lè pa gbogbo àrùn torí ẹ̀ yẹjú ru ilé yìí. Ó ní ìrẹ̀ ọmọ ìyá mi ẹ̀wọ̀n kan kò sọ pé yà á hì ó wá lo ọmọ ìyá gangan torí pé ó mọ̀ wípé tó bá fi ọ̀rọ̀ ìyá kún àánú gbọ́dọ̀ ṣe ọmọ ìyá mi máa wípé akọ̀ṣe kíkù ni wọn ọmọ ìyá ọmọ bàbá ni wọn àmọ́ wá lo ọmọ ìyá mi ìrẹ ọmọ ìyá mi ìnìdàlọ́kọ̀ ọmọ àwọn tó fi mí lẹ̀ fún ìsẹ́dà fún ni wọ́n pọ̀ jù mí lọ wọ́n ti overwhelm mi. wọ́n káádù ya pọ̀ tòlú lẹ́ni. kódà káádù wọ́n fẹ́ pa mí ẹwù bá ní sọ̀rọ̀ yìí hmm. wọ́n ti kí ni ló fà tó jẹ́ pé tọ́ bá ti rí olùpèpè báyìí sójú ọ̀nà òdodo kò sí táwọn èèyàn lè ṣe káàdù yẹ tutù náà ni wọ́n fẹ́ pa mí ìjáde láàrin wa kò sí tí wọ́n làwọn ò ṣe àwọn olùmọ̀ nínú sixty thousand ẹ̀ nínú sixty thousand twelve thousand díẹ̀ nìkan ló ṣe kí ni ló tẹ̀lé tábà ní twelve thousand kó fèsì kí ni kò yà sọ̀rọ̀ kí ló kù á rí i pé wọ́n para wọn tákà dé. Fala tushmit bi al-a'da. Fala tushmit bi al Má jẹ́ ọ̀tá ó rẹ́rìn mi. Wàlẹ̀ tẹ̀jẹ̀ á ní máa kọ́hún ní bọ́ọ̀lì. Ẹ̀jẹ̀ mi náà máa bẹ pẹ̀lú àwọn ẹ̀jọ̀ alábòsí. Ẹja kakáyà èyí tó parí ní Súrátù àtọ́ àárín. Wọ́n lọ yá fún ẹrù mi. Látàkùn bìlí ìyàtì wà lábẹ́rẹ́. A rí pé àṣẹ kìí ṣerun orí nìkan ló fà kódà ó farun àgbọ̀n rẹ̀. Bìrá sí wàbìlì ìyàtì. Àwọn olùmọ́ni àṣẹ kò sáà náà bí ọlọ́run kan tí ò sí kíni tí ò nínú àgbọ̀n gbogbo wọn a jẹ́ pé alẹ́hìá ẹ̀wá olẹ́hìá súnànù mi súnànù làǹbíyà àfa kan tí ò bá dárun gbẹ̀sì kò tẹ̀lé súnà tó ń ṣe ọlọ́ torí pé ara kí ni ara súnà àwọn ànábì ọlọ́ tó ṣe kí ni tó ṣáájú nù. إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي ìgbà yẹn lànàbì Haruna wá fún ànàbì Musa ní reasons ìdí tí ò jẹ́ kó tẹ̀lé ó ní إني خشيت ẹ̀rù ló bà mí أن تقول فرقت بين بني kí n bá lè bá wọn fà á kí n bá lè fà á àbí tí n bá lè kú òfin wọn a jẹ́ pé màá pín Bani Israel ìyẹn ni pé ó ṣe ìtìbáàrù tawhid sufuf alẹ́lùmọ́kọ́tàlá instead kí manage wọn kí wọ́n sì máa ṣọ̀kan náà kò fi dé ó lóore ju pé kó jẹ́ pé nìyí pé wọn kélékélé lọ wala tafarraqu wàkúrú ni'matallahi alaykum gbogbo tó bá lè pín fáfù ìjọkan ṣoṣo ọmọ ìyá ẹ̀sìn agbọ́dọ̀ sí kíni agbọ́dọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀. wàlámtàrún kò lè pọ̀ òun ni. kó máa di pé lámtàrún kí ló dé ọ̀rọ̀ mi tó sọ ìwọ ló ní kì í ṣe dáadáa mo mánéjì wọn kókó ṣe kí ni kò sì dé ni abdullah subhanahu wa ta'ala kó jọ ìjọba ẹ̀yà ìṣọ̀kan ẹ̀sìn abẹnú àmọ́sàtúnṣe fún wọn lọ́wọ́ Allahumma asli ìrọ̀lá dàbẹ̀ ìyẹn náà yà àwọn ọ̀bẹ̀lẹ̀ rẹ̀ lẹ́yìn. nísìnyí a ṣojú òkú kalẹ̀ fún àwọn aráalé láti pè wọlé lọ́wọ́ béèrè béèrè sí ọ̀fẹ́ mú nọ́mbà béèrè zero seven zero one three eight four one zero two five àbí zero eight zero seven two nine zero one zero two five. وعليكم السلام ورحمة الله وبركاته. نعم.